Martin I don't know. nàìjíríà lókun. òní ní created èyí tí kí á lè fẹ́ fẹ́ lè bá a ti tó nà á tó bá a tó nà ló ní. wọ́n ní ìgbà náà ìdòwò kúrò ní ìdókòwò báyìí. wọ́n ti tẹ̀lé wọ́n ti tẹ̀lé ká nígbà wọn bá òun tó òun tó tó òun tẹ́lẹ̀ wọn ọ̀yì ẹ̀sẹ̀ mi ìtọ́wọ́ ilé ẹ̀sẹ̀ ká lọ́yọ̀ nípa wọ́n kò tẹ̀lé wọ́n ti rúkọ́ bá òun tó ọ̀dọ́ pa ẹ̀ òun tó ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́

ìrìnàjò tó tó ló ń pè. Lord Nick, bring up wa sísè òun yà mí nínú ọjọ́ ẹni ó lè wọ lọ́pọ̀ ọjọ́ ẹni gbogbo wa ti bọ́ àwọn olùsẹ̀ láti lè lọ ṣé kí ọ̀sán kọ́ láti lè ṣe àyè. Wúwo àwọn ọmọ àti ọmọ ká.

òòjì dáwà lórí rẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni wọ́n wọ́n ti tẹ́lẹ̀ èyí àlàáfíà sábì tó bọ̀ lébi nígbà tó bá lọ sí gbogbo òwòrán ó kọ́ lé lọ. àwọn أي منطقة منطقة منطقة قريبة قضية واحدة موصول في جدي أمريكا القضية أولا قضية لا أعلم لا أعلم هل يوجد بعد الصوت ده موجود والله يكون جد وكذا bá a ti sọ yóò bá a ti sọ yóò ìbára tó máa yìí ìbò tó wà tó nípa ìmọ̀ ilé ìlú fàì. bẹ́ẹ̀ ni àdíjà ti wà ní pẹ̀lú àwọn ẹ̀rọ ẹjọ́ òkú náà tó fi ní pé ìyẹ̀wò ìfẹ́ ọ̀rọ̀ ọjọ́ tó kù. ìyẹ̀wò ìfẹ́ ìlà ìsáàbò ìlẹ̀ ìlà. ṣé ìwọ̀n ìlú ọ̀rẹ́ sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ máa ń ní pípọ̀ lóru wọn níjọ níjọ ni o sáájú tó dájú sí ìpàdé àti kàbàbà ìjọba tó máa ń lọ. nítorí pé àsìkò òkè àkàndí bábí bá ti lọ àwọn ìwọ ní ìdí èyí ọkọ̀ tó bá lọ sọ. máa ń lọ wọn lọ àwọn ará bá tà wọn. nílò ìpínlẹ̀ ó mọ̀ gbogbo ẹ̀ka ìdájọ́ tó lọ sí orí àwọn. náà ti dàgbà àwọn àtọ̀ wọn. Ẹbí ẹ̀ ká jẹ́ mo ní mo ní mo wá sí ẹ̀dọ̀ ló wọ̀ mẹ́ yóò sì lọ ní ìlànà. Àbámọ̀ àti àwọn ọ̀dọ́ orí ti bá ní tó o dùn fún ọlọ́run ní ìlú ìlú. Ó ní láti ṣe wá àgbẹ̀fẹ̀ báyìí. Ìjọba tó àwọn obìnrin हमारी जनता की खिलाफ नहीं हो और जो उन्होंने लेकर हो वो हम करते हैं से बहुत जनता कार्यक्रम बहुत ìjọ àwọn eléyè ìdílé ọ̀rọ̀ náà ó tó àwọn ẹni náà rọ̀ àwọn lásìkò yẹn olówó jẹ́ ọ̀rọ̀ láti láyà àwọn ọmọ ọ̀rọ̀ ẹni bẹ̀rẹ̀ àdébí bẹ̀rẹ̀ ó ti jáde nínú ìdílé o ẹ bá ti sáré nínú ìdílé rẹ̀ lọ́pọ̀ lọ́pọ̀ ti jọ ìwọ bá bẹ̀rẹ̀ sí wọ́n ti ní ọ̀rẹ́ sẹ́wọ̀n ẹ̀rí àwọn tó mẹ́nu ọ̀la àwọn tó mẹ́nu ìyàwó àwọn fẹ́rẹ́ ṣùgbọ́n ẹ̀ka pẹ̀lú kọ́kọ́rọ́ ya wọ́n tó bí ọ̀nrẹ́ oṣù níbi kẹ́kọ̀ọ́ wá dà nígbà ọkùnrin ẹ̀ka ní ìbẹ̀ o níbi ìbẹ̀ ìmọ̀ ẹ̀ ń bá lè fẹ́ wà lọ ọ̀dà àkọ́kẹ́ o. àwọn àyẹ̀wò tẹ́lẹ̀ ọkùnrin o tàbí ó ti bí àwọn ọ̀gá bí ẹ̀ẹ́ ó lè bá ọ̀gá ẹ̀kọ́ bá bí ìyàwó máa ń sọ ẹgbẹ́ olórí ìdè àná. ó túbọ̀ ẹlòmí ṣe ìwé àjọpọ̀ fún mi. mo sọ fún ìjàmbá ọ̀hún lónìí ọ̀hún ẹ̀kú ọwọ́ ìwọ̀n yóò lò ó. dáadáa mo sọ fún ọmọ ọmọ ọgbọ̀n wọn. ìwọ́n yà fún mi ìmọ̀ká mọ̀ ní èyí tó jẹ́ àpẹẹrẹ ìwà fún mi. Khadija ẹni tó padà sí àná nàbí ìbàdí náà ní bí ìmúyà ọgbà rẹ ti kọ́ ìjọba ìjọba ìjọba ìjọba alùpùpùpùlẹ̀ òkú àpọ̀n àpọ̀jù ní orí tó tún lẹ̀ ṣùgbọ́n ìyàtọ̀ ìmọ̀ kẹ́kọ̀ọ́ lè tó kó orí ní ládàá rẹ̀ àti ìdíjú tó wà tó orí ọ̀pọ̀ ìgbà ìgbà ìgbà ìgbà ilé yóò kí ni káwá náà wọ́n jíjà ó ti lè lọ́sí ọ̀dọ̀ ẹ̀dá mọ́ kí wọ́n tó ọ̀pọ̀lá lórí ìdàlódé owó lẹ̀ ìbọn pátá ó ti ẹ̀dá pọ̀ ìdúró ó ti ẹ̀dá yang pencaksilat, kosiat. máa ń nígbà tá a bá ti bá àti ẹgbẹ́ ìlú tó fi àwọn gbogbo tó fi ṣe orí owó ẹ̀ ilé yìí ṣe òṣèlú èdè káfíńtà ẹgbẹ́ náírà wà náà sábà ní lóògùn fún àwọn owó ìbọ̀ o àti àtúntò títí náà yọ ọdún wa ó ṣàgbà apákan ní ìgbẹ́ káfọ́ òkìyà dáhàbà. dáadáa lẹ́yìn tó kó dàbí ìpè máa ọgbọ́n ìdẹ̀kùn tó ń bọ́ lẹ́yìn tó kó sọ ìyá sọ̀rọ̀ wa sọ lọ́sọ̀ ìyàwó àwọn tó dára ìdájọ́. Ìyàwó. Fálọ̀ ọ̀rọ̀ tó dára ìdájọ́. ìjà tí wọ́n dá ìjà lọ́dá sí mẹ́rin ọkọ̀ọ̀kan ìjà ọlọ́kọ̀ ẹ̀rù owó ẹ̀sìn oníṣẹ́kẹ̀kẹ̀ báwọn ọ̀wọ́n tí ẹ̀rù máa kúrò ìjà ọmọ. ẹ̀rù ìjọba ilé àti ìjọba ẹ̀rù mẹ́wọ́ lẹ́kọ̀ọ́ ní tẹ́lẹ̀ lọ. àlùkù wa ni lẹ́bí àwọn ìdí ọkọ àti ìtààmú ọlọ wípé òjọba tí ń dájà àbọ̀ yìí ẹ máa ń ta ẹni lọ ẹ máa ń lọ sí. nígbà tí ẹ wù ìyàwó tí ọ̀gá ní ọkọ ọkọ wa fẹ́ wù sí mo wá fẹ́ wà ní ìlú ọdún báyìí ìjọba kò ti dà ní ìlú àwọn akọ̀tún. الشارعي يتهم والجملة كلمة عن الدكتور جماعة الدكتور هنا طبعا نحتاج نتيجة عبارة لا هو أن الصلاة الرجل إنما العقل لأقضية أو عقضية مضيف ومراق وجودة كل يتنهض هنا هو الأمر أن يعطى الخطبة في الجمعة àtẹ́lẹ́ ọ̀pọ̀ bẹ́ẹ̀ fún ọ̀dọ́ rẹ̀ tí o fi pa ó ní ìgbéyàwó epo bí lọ́sọ̀ ní ìlú orí tókò àwọn ọmọ ẹ̀yà wọn rẹ̀ ó lè kú ní lórí ìṣẹ̀lẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ fún ọ̀pọ̀ ìrọ̀kùnrin àti ìṣẹ̀lẹ̀ wọn àti ọ̀nà rẹ̀ tààdí wá kí lọ jẹ́.

pé gbogbo tó o lò wá èyí náà ní ìṣòro wà láyé rẹ̀. ó yà kéèké owó tó lọ́dà ní ọ̀dọ̀ ti wà mọ́ ọmọ ní orí wa. nígbà tí ti bẹ̀rẹ̀ ní orí pé ní wọ́n pè ní ẹrú ni ẹrú ni wọ́n pè fún ọ ká bá bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ àti bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bọ̀ wọ́n wá àwọn olùsọ̀rọ̀ wọn ní ìṣòro ọ̀gbọ́n ọwọ́ àfún bóòlù ìdájọ́ ìdájọ́ náà lò ẹ má fẹ́ yàrá dúró ẹ̀ kọ́kọ́ lọ wà lọ àkọ́lọ́ pé kí ló ń sọ̀rọ̀ ẹ̀jọ́ oṣù bàtà ọlọ́pàá ká ló dé. wọ́n wá pẹ́ẹ́pẹ́ síta gbogbo lọ́wọ́ la láti oṣù pẹ̀lú ìyẹn bẹ́ẹ̀ wọ́n wà lẹ́yìn ọlọ́run tó kọ́ olùdarí àwọn ọmọ ẹgbẹ́ lọ́wọ́

ọ̀pọ̀lọpọ̀ pàdébẹ̀ kí n ti bá bẹ ní pé ọmọ ọlọ́run náà ṣe é ní bá bẹ lọ́pọ̀ sí ọmọ ọlọ́run náà sí kódà kí á kọ́ ẹ́ ní náà kí á kọ́ sí nílá bí ó ṣe lọ́pọ̀ sí kò ní lọ sí bàbá bí ó ti kọ́ ẹ́ bàbá kí á kọ́ ẹ́ nílé ọwọ́ kẹ́kọ̀ọ́ ẹ́ lọ́pọ̀ ọ̀hún agbẹ́dúgbò wà ní bọ́ọ̀lù àwọn ọ̀rẹ́ ber, ber, berperangus. Insya Allah itu tidak bisa. Alhamdulillah. Jawa kerja. Pendidik yang yang perhatian itu adalah di luar kerja. Kalau orang itu orang ini, kalau bahkan pẹ̀lú lórí lórí ìlú lọ́nà lọ. Kàlà tí ó bẹ̀rẹ̀ àfihàn ọ̀rọ̀ tó dà lẹ́yìn àti àgbo ọ̀sẹ̀ wọn ṣe ọ̀dọ́ ìdẹ̀ntẹ̀lú ìdẹ̀ntẹ̀lú. Ká ìdẹ̀ntẹ̀lú ojú ìfọ̀ náà ẹ̀rọ ọ̀sẹ̀ ìdàgbọ̀. Ìjọba ti ṣe kí ikú ojú. Ìjọba ti ní ìdí sọ́tẹ́ ẹni tó ọ̀gá nítorí pé bí وما كنا كمان جباي قدم وما كنا يقول إياه يوصل إليه نوت كتما إن طبعا بيت من معجب نوت كتما في وقت يعجب الثلاثين نبي وعجب نبي هيدا ثلاثين نبي ولا هيدا ربك كتاب الله قل يا زيدنا إني أبارك يقول صنفو بجاعة عندك قول إبراهيم níbi táwọn ìfọwọ́ sọ mẹ́ta kì í ọmọ náà lórí lórí inú ọ̀pọ̀ tó bá lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ mọ̀ yóò gbà padà ó fi ara ọwọ́ àyíkọ́jà fún yóò lò ó. wọ́n ti lè sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ oṣù lọ́kẹ́ ṣe wọ́n kò sí àwọn àyè. ìbẹ̀rù ìpọ́jú ìrẹ́ ti bẹ̀rù ìṣọ̀kan náà ṣe wọ́n kò sí àwọn àyè. ìrẹ́ náà lè. gbogbo bá ti lè pẹ́ ìyàwó rẹ̀ lóṣù ní ìgbà náà gẹ́gẹ́ ìdájẹ́ èsì ìfọwọ́ ẹ̀yẹ. Tí a ti rà tó wá kí ìpàdé ìdájọ́ òde àwọn àjọ náà ti tẹ̀wọ́ ọ̀dọ́ ìyá tó dé. Kàlà ló ti lè fún kí ni ìlú ṣe tó ọ̀dọ́ ẹ̀rọ àtúntàn ó lè tó pàlọ́ yá wọ̀ yàtọ̀. Nígbà tí ìṣẹ́ náà kò pẹ́ ìmọ̀tí tó wọ̀ yọ̀ọ̀dà. Ìdí mo rí ọ̀gá kálá ápùsì ẹwà ẹwà ẹwà ọmọdé la kálá ọkọ̀ ní gbogbo tó gbọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kálá àgbọ̀ kálá ìdèjì bàbá mi kálá ẹni tó tó tó tó tó tó ápùsì nínú ìdánwò àti ìgbàgbé ọlọ́pàá báyìí gbogbo ọlọ́pàá tó kọjá ìgbàgbé ẹgbẹ́ ọ̀gbìn lẹ́nu lé láàyè àbíkà lọ́wọ́ àtàkùn láti yẹ ìpàdé ìlú lọ́dọ̀ bẹ̀ ọ̀rọ̀ ló ti nígbà táwọn ìpàdé yóò sọ̀rọ̀ lọ́sí àwọn ti gbé kí o tó yọ̀wọ̀ lọ sí omi ìlú ìgbẹ̀yà làtẹ́wọ̀n ọ̀gbọ́n. ìdèdíje ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ló. ṣùgbọ́n àgbọ̀dọ̀ àtẹ̀yìnlátọ̀ ìlọ́pàá tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kú wa ẹ̀ sábà láàmù tí èdè ìdáàbò èyí tí bá wọ̀ náà ṣe ìdáàbò àdébíyẹ ìyá ìgbẹ̀rẹ̀ ìjẹ́ kí ẹ wọ́n ti fẹ́ gbà sọ́ọ̀tì tẹ̀lé báyìí àwọn àgbẹ̀ tí ìdáàbò ti ta wà lẹ́yìn ọ̀rọ̀ àtàwọn ẹ̀yìn níbi kéèyàn kéèyàn ló tó náà bẹ́ẹ̀ bá yẹ kí sísà kan bá lọ́ba tó jẹ́ pé èyí parọ́. Bọ́lá pàṣẹ ẹ̀yìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa ní o. Yóò kàrẹ́ náà fi lè yẹ o. Ní lọ́ba tó bá jẹ́ wípé kò mẹ́ta tí ìṣe ìṣe ìṣe òun ṣe lórí ẹni náà wọ́n ṣe fún wọn náà máa. Ìyá rẹ̀ ṣe lè rán ọmọ yá mi sọ. Ìdí tí wọ́n náà dáa wọn yẹ àdúrà nípa pẹ̀lú ìwé bá tí wọ́n náà èèyàn mélòó ìgbẹ́rẹ́ ta ìdìbò pọ̀ wà lẹ́wọ̀ tó wọ̀ wà lẹ́wọ̀ sọ̀rọ̀ wà lẹ́wọ̀ kí wọ́n ti ká ti ká ti bọ́ bá ọ̀rọ̀ òní lọ́dún rẹ̀ wà tẹ́kọ̀ọ́ lè fọ́ yìí bí àdéhùn nínú ìgbẹ̀fọ́ ó tilẹ̀kùn lè rẹ̀ ó ti kó lóhùn ọ̀dà amadu jọba bọ́ọ̀lù ẹ̀rọ ìwé wà á tẹ̀ ẹni kò tẹ kò sí ní ọ̀dẹ́ tó sọ̀rọ̀ ọjọ́ ìfọ́ ẹ̀fọ́ wà ní orí o jẹ̀mọ́ àyàfẹ́tọ̀ wá sí ọ̀rọ̀ olúwa ti bí ọ̀rọ̀ ọ̀rọ̀ olúwa ti bí ọ̀rọ̀ àyàfẹ́tọ̀ wá sí ṣùgbọ́njẹ́ ọ̀rọ̀ ìbílẹ̀ ìgbà tí ìgbẹ́sẹ̀ yọ ọkọ̀ wá bọ́ba tó olójú rẹ̀ nípa ìdí ayé gbàgbọ́ òkú ẹ̀sẹ̀ òkúté ìlàjọ òkúté gbọ́dàgbà bẹ́ẹ̀ bá gbọ́ Àwọn ọ̀dọ̀kí ẹ̀rọ kàkàlẹ́ ẹgbẹ́ láti ìrọ́lẹ̀ ìpamọ́. Wọ́n ti gbogbo ẹni tó bá gbogbo ìjọba tó ní ìjọba. Nígbà tó wáyé, àtẹ̀lẹ́ ìjọba àti àtàwọn àgbẹ̀kọ̀ wá sí ìjọba. Lẹ́yìn ìrọ̀lẹ̀ ìpamọ́, àwọn ọmọ méjì ọmọ ẹ̀dá kẹta ọmọ ẹ̀dá àná àná. wà á kẹ́kọ̀ọ́ tó kù láti èyí pa ọ́. tí àwọn ọba náà yóò yọ èyí tó pọ̀. tọ́jú tí wọ́n lè nà ọ́ náà wà rẹ̀ ẹ̀ máa ń sọ lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ kẹ́. ẹ̀ rí o ẹ̀ máa ń sọ lọ́wọ́ wà lọ́wọ́ rẹ̀ ní ìparọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ tí ó gbà bí ọ̀dọ̀ tí ó gbà bí ìtọ́jú èyí bá wọn. kódà oṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ wà dá oṣù ìdáńdá gbogbo ẹni ọlọ́run bá dá kí àtẹ̀yẹ kò lọ́sùn ọ̀rọ̀ lè àwọn ìlú ẹ̀sùn ọlọ́dún àtọ̀mọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá bá tọ̀mọ́ rẹ̀ lọ́kùn bí wò fún náà wọ́n tún ló kó padà lẹ́nu ọ̀mọ̀ kó wà ó ìrìn wọ́n ti kú lówó rí wọ́n wá tó yàn lọ́kùn lẹ́ka ọwọ́ àtọ̀mọ́ ìjọba ti dá mi tó ọ̀rọ̀ náà. Epo kùtà ló ìjà náà ti dùn ní. A máa ń fẹ́rẹ̀ lóko. Ó sì wà ìlú ìlú tó lọ́rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Ìlú àwọn ẹ̀kọ́ bá ọmọ àwọn ọlọ́wọ́. Bẹ́ẹ̀ ni, ó yẹ àwọn ọmọ. Ó dà á قوة وجنب وتأتي المعروف أبوه تأتي المعروف في أقول لك ما تعمل المرء تسلم تتبنى وتسلم ومساكن المعلوم تعبان هو تسلم المعلوم فبالتالي تعبان المعلوم كتاب وتسلم المعلوم أو وتسلم المعدم Ìlú ìjọba ń lọ sí omi tẹ́lẹ̀ ẹ̀dá àwọn ọmọ ìjà tó ń ṣe ìdíjú súnmọ́ wa. Bàtẹ́sì máa ń bọ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ̀ ọba àwọn ẹ̀mí tọ́jú ọ̀rọ̀. bí bá ń dà ní bíbí ẹ̀sẹ̀ tuntun náà ní kò lè dá wọn tó kù. Ìdí náà bá tún ti tẹ́tí ọmọ rẹ̀ àtàwọn òyìnbó láti kù. Nínú ìyàgbọ́ òṣìṣẹ́ ó tún àkókò wà ní ọjà. Ẹbí tó tó yà sọ fún àkókò àti ẹ̀sìn ìjọ wípé àti ìmọ̀ àwọn ọmọ rẹ̀ tí kò dáhùn òṣìṣẹ́ rẹ̀. Sọ̀rọ̀ àwọn ọmọ ọmọ àwọn wà ní yíyọ aláàbọ̀wá ní ha gbogbo àdánwò. Yíyọ òdodo ṣùgbọ́n tí òdodo wáyé ti kọjá àdánwò yóò yọ ní ìrírí ayé wà láìpẹ́ wọ́n ti wà bọ́ọ̀mù òdodo lọ. Thank you sẹ́rẹ̀ ìṣẹ̀lọ́gà lọ́wọ́ ìṣẹ̀lọ́gà àwọn tẹ́ gbogbo tẹ́kọ̀ọ́ wọ́n máa kọ́ àwọn tó wọ́n tó tẹ̀lé tẹ́kọ̀ọ́ wà nígbà wọn náà wàlá ìṣẹ̀lọ́ wàlá ìṣẹ̀lọ́ gbogbo tẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjà lọ ṣùgbọ́n ẹ̀ẹ́dọ́gà ẹ̀ẹ́yà mọ́ ẹ̀ẹ́dọ́gà ìṣẹ̀lọ́ orí láti ẹ̀ẹ́dọ́gà ìṣẹ̀lọ́ tẹ èyí kan tí ìṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ ìgbé wọn wà ká sílẹ̀ kọ́dà lápapọ̀ ẹni káàpọ̀ ní bí ìjọ. Ìjọba yẹn lẹ́yìn ọ̀rọ̀. Wọ́n ti rà á bẹ́ẹ̀ sí ìfẹ́ lọ́dún bẹ́ẹ̀ orí àná. Ó bí ẹ̀. ìjọba àwọn tó bá tọ̀ ń dúró ọjọ́ ilé o ó ní kọ̀ wá èyí ti bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní àwọn lóṣù àti tó ti bẹ́ẹ̀ ìjọba ó ní àwọn tó ti bẹ́ẹ̀ tó wá pọ̀. Èyí ti ìyàwó ọmọ wọn náà ó tẹ̀yẹ mẹ́ta ló tẹ̀ ẹ̀gbọ́n wọn náà wọ́n yọ àṣì ní ọ̀hún tẹ̀sán káyà tó lè kọ́ mi lálẹ́ tó ń fò mí lóúnjẹ alẹ́ jẹ ọ̀dọ̀ màtó náà kò ní ìkọ̀ọ̀rọ̀ ẹ̀gbọ́n ìyàwó ìwọ ti lọ sí ìdíyàwó lọ pé kí ẹ ó fi mọ. ọwọ́ àgbẹ̀ lọ sí ọ̀dọ̀ tó lè ìgbẹ́ ẹ̀jẹ̀ ni wọ́n máa

àlejò tó tó sọdọ́ nílẹ̀ o tààrẹ tó kọ̀ọ̀rọ̀ ọ̀bà ní ìdíyà rẹ̀ tí ó sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀ sọ̀rọ̀kọ̀ ọ̀bà tó kó bá tàdúrà lọ àbá kàkọ́dé epo òkùnkú wa. àlejò tó ń bá àkọ́kọ̀ yà kó o jẹ́ káyà sáré o ó ní wọn ìlà ẹ̀ ọlọ́run ìṣẹ̀lẹ̀ àti tí wà lẹ́sìn ìbára yọ̀rọ̀ di ọkọ̀ pun dia dia dia dia ini ini ini sahabat cuma pun dan yang baru kita baca tak pun sebenarnya pun ni hamba kita bawa atau apa Islam Islam turun Islam turun masuk ke yọ àtúndé olúwa láti ẹ̀ ṣe dáná kọ́ lọ́nà ọ̀dà ẹ̀ kó tó lọ́wọ́ rẹ̀ débẹ̀tìmẹ̀. ìwọ náà o tún débẹ̀tìmẹ̀ ètò ọ̀nà àwọn ọ̀dọ́ ẹ̀ka ìjàrá pẹ̀lú náà gbọ́dọ̀ ló lè wà rárá ọ̀rọ̀ àti ìṣòro tí a ti àwọn ọ̀dọ́ olúwa ní òkú sẹ́yìn òun gbọ́dọ̀ rẹ̀ wọ́n ti ìlú àkúnyẹ̀lẹ̀ ọ̀dọ́ ọ̀dọ́ kí ló wá sí ẹ̀dọ́ ọ̀dọ́ náà ló ní oòrùn ní àgbẹ̀lẹ̀ kákárí gbádùn òṣìṣẹ́ nígbà ìdá méjì ní ìdàjílẹ̀ tẹ́ wà lára wọn ní ìdàkọ́ ìlú. àwọn tí wọ́n fẹ́ ní ìjà ọkùnrin rẹ̀ wípé èyí ti lọ jáde ẹlẹ́ ti dáwà ọlọ́run. ní ọ̀nà ìṣọ̀lọ́sọ̀ àwọn àkọ́ àkọ́ òbí abú ilé ìwé pẹ̀lú tí gbogbo wọn ti wá ní ọ̀tá. ìfẹ́ ìjọba ṣe é ṣe yóò lè wá pàtó lórí ọ̀gá ọ̀gá kí ọmọ lójú ọwọ́ ni pápáwá àtẹ̀yí dá àwọn ọmọ ọmọ ìfọwọ́ ìfọwọ́ lọ́dọ̀ wa nínú ìgbàlẹ̀ o wà ní ìgbàlẹ̀ ọ̀sán ìgbàlẹ̀ pápá òjijì ọlọ́run ọ̀dọ̀ ìgbàlẹ̀ ẹ̀wọ̀n mi jama kakọ̀tọ́ yìí wá ní ìgbó tó ń ta fún ìgbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kẹ́kẹ́ mọ́ ọgbọ́n pẹ̀lú ìgbówó ẹ̀ ẹlòmí ìfẹ́ mú òbí dá fún ìkọlù rẹ̀ kọ́ọ̀tù sọ̀rọ̀ wọ́n dà kó fẹ́ fẹ́ five thousand jẹ́rẹ̀ kàkà òdìdánwó ṣe ẹ̀ẹ́ ìyàwó náà mo gbà gbé sí ọmọ ti àwọn èèyàn wáyé ìyàwó lọ láti kọ̀kọ́ lọ ní ọ̀nà wọ́n ti sọ mẹ́ta pọ̀tẹ́ ní ọkọ̀ tó ọlọ ìgbòlódìbọ̀ ọba tó bí òyìnbó àwọn ẹ̀dá ìgbà àkọ́kọ́ wọn bọ́ ìgbà àkọ́kọ́ ọlọ́run ni wọ́n ń wá ìmọ̀ àkókò ara ẹ̀ ẹ̀ àkókò ara ẹ̀ bí màálù pẹ̀lú dáadáa. Ìjọba ìdájọ́ ayé ẹgbẹ́ náà ti yọ pẹ̀lú dáadáa. Ṣé bàjẹ́ kí o wá sọ ọlọ́run ní àtúntò gbogbo ọ̀sán bá jẹ́ kí ọjọ́ ìlú ọjọ́ ìlú gbogbo ọjọ́ ilé nìkọ́ kí ìfẹ̀dù bàtà ìdè máa ń tàbí púpọ̀ náà ní àjọ ọlọ́pàá òkú náà. Wọ́n ò wọ́n ò yọ̀ǹda pé ìyàtọ̀ ìyàwó ọlọ́mọdé léèrè àkàlọ́ ọ̀rọ̀ ìka mo ní lórí omi òòlù dáadáa ọlọ́run ẹ̀sọ́ mi ó ní ilé ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bí ilẹ̀ tẹ̀ ẹ̀ náà. Òṣìṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ wá ṣe ká a bá a ní ẹ bá fẹ́ omi ó tún ọwọ́ ẹ̀kọ́ ti tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀ka nígbà tó ti ẹ̀kọ́ tó ní ìdòwúlé. Òun náà lẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ó ti ń pè sí ẹ̀bẹ̀ ẹ̀ka àti sọ́kọ̀ sọ́kọ̀tọ́lá ọwọ́ ìgbàwà òdìjà tó ti di pé olùdókòwò wa kọ́ ọ̀ sọ́wọ́ àyíká àyíká àyíká òṣìṣẹ́ ọlọ́run nígbà tó ti àlá àti wa ìyàwó ìyàwó òdìjà ìṣòwòkòtò olùdókòwò olùkú ẹ̀ òdìjà òdìjà ìṣòwò ní ìlú náà ó ní aṣáájú àmì ìlànà ìlànà ìlànà. Bọ̀dá bẹ̀rẹ̀ àgbàdo ìṣàkóso lọ tí wọn buhari lọlẹ ìwé ní mọlọ ọlọ́pàá ń dùn bàbá mi fún ọ̀sán lọ ọwọ́ àti lẹgbẹ ẹ kọ ọ̀sán àti ní ìyàrá àti ìyà ọlọ́pàá ọlọ́pàá ìlú ìgbèrè ọkọ ọjà máa lọ ọba tó lánà. ìlà ìlẹ̀kùn ọ̀rọ̀ ọ̀sán tí wọ́n èyí àti ìdílé sọ pa wá lọ́nà ní ìlú wọ́n ní wọ́n lọ́ọ́ ló yà ọ̀dà ìdílé ní ìwà tó bá lọ. wọ́n lọ. nígbà tí a ti dá lọ́sẹ̀ tó ẹ̀jẹ̀ o tí ó bá yàrá dà lẹ́ lọ́sẹ̀ tó bá ti lọ́ lọ́sẹ̀ tó ti wá àti ìlẹ̀ tó bá ti lọ́. àwọn ọmọdé wa ń lò sí tó lọ pa. ó ti ní ọkọ Non notamment, on a dit les cinq, les pieds, les jambes, les pieds, les bras, les corps, les pieds, les doigts, les pieds. Les pieds, on a dit les jojo. Moi, Adam, ìgbésí òbímọ láì máa fẹ́ àti àrùn ìyá wà láì àrùn ìyá à ń lọ ìgbẹ́ akérò tó di agbára ti ìgbẹ́ bóyá bí aago mẹ́wàá náà ló dá pa ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o àmì ìṣúná. tí wọ́n ti jẹba tó ń bẹ̀rẹ̀ àdáyé àti tó ń gbà tó bá ti jẹ́ ẹgbẹ́ àti ọkọ̀ ọlọ́sọ̀ ọlọ́sọ̀ ọlọ́sọ̀ ọlọ́sọ̀ ṣùgbọ́n náà fún àwọn àgbẹ̀ ìwọ́n ní ọ̀sán lọ́mọ. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ìtúndínláwọ̀ kò bí lọ. Sùkárà bá tẹ̀ lọ. Ọlọ́pàá rí ìlú ìtọ́ tó bá ìlú ìtọ́ tó bá ní ìlú lè ṣí wọ́n bí láti fi gánà ẹgbẹ́ ní àdúgbò ọ̀nà kan. Sọ fún pé ọlọ́pàá ìlú èyí kékeré lè láti tẹ̀ náà. Òní náà kò bẹ̀, òní tó kò bẹ̀, wàhálà. Fọ́ọ̀kù òní àwọn ariwo ojú ló ti òtún wà láti fáyì òtún tó lẹ̀ wọ́n ní àwọn àpapọ̀ wọ́n ní ìgbè níjọ́ tí àgbẹ̀tì ọ̀gbà àtọ̀tọ̀ sọ̀rọ̀ sórí ẹ̀ láàmì rè fún yàrá kọ̀ọ̀kíyà ọ̀dàgbìlà ẹlòmíì ọmọ ẹ̀kọ́ àrà ẹlòmíì ìyàwó ẹ̀kọ́ àrà. ọ̀dàgbìlà

ti kó wọn náà lọ́kọ̀ rẹ̀ dá lọ́kọ̀ rẹ̀ lọ́kọ̀ ní ìwé dá ó ti dára. Adéṣọ́ mọ̀ wá kó lórí. Káwá pàdé. Wọ́n sọ ètò ọ̀pá àwọn ọ̀pọ̀ kó o ti bá ní ìjẹ̀wọ̀ òwe sáà ní ẹyọ kan méjì mẹ́ta bẹ́ẹ̀ máa kó o ti kó o gbà. Nígbà wo sọ̀rọ̀ ìjọba àgbẹ̀ lọ́dún ẹ̀fọ́ àti ìgbẹ̀yìn àtúntò bá àtúntò ká lọ gbogbo tí ìlú náà ti láyé àtúntò àtúntò lọ. káàmù ìgbà gbogbo dára ká lọ káàmù ìgbà ti ṣe fẹ́ ó ti kó gbé tó lọ sí ìdá ìdá kó ìdá méjì ọ̀sẹ̀ tó lè gbé bí rẹ̀ lè ló ṣe dà lọ. nígbà tí àwọn tí wọ́n bá ń tọ́jú àwọn ọlọ́pàá ọ̀dàlú ẹ̀yọ́ kan tí wọ́n bá ń bẹ̀rù fún ọ̀dọ́ àdébíyọ̀ ìjọba èèyàn níyàwó kan òsì ìyàwó ìgbésí ayé òun àti ọ̀sọ̀ yíyá olóòrùn ti wí gbogbo wa. Báwo ni àwọn sáà ń pè ní fọ́nù wa ni? tó sọ èyí wá sí fọ́nù kan. Ìgbò fún bàtà báyìí wọ́n yẹ kí ọ̀sẹ̀ kàmá. Àdébù ti gbọ̀ wá àwọn fọ́nù wa Òun náà tó wa. Ẹ wá já àtúntò àwọn fún ọ̀pọ̀. Ọ̀pọ̀ sábà bá wọn náà ká ló ń bọ̀ dàgbà náà. Ìjọba ìjàmbá bá dàgbà ní ọlọ́run ní ìṣàlọ́ الحمد لله الحمد لله الذي خلق السماوات والارض وجعل ثم النوم ثم الذين كفروا بربهم يحملون وصلاه الله وسلامه على اشرف المرسلين سيدنا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم من كثيرا اما بعد فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله هذه وصفه رب العالمين في جميع خلقه قال الله تعالى يا ايها الناس إن ذكرت الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مرجعة عما أرضعت وتذهب كل ذات حق حملها وترونها الناس سكارى وما هم ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى بعث هذا النبي ليكون رحمة للعالمين وقد أوصانا رسول الله صلى الله عليه وسلم بالخير الانتفاع لذلك قال رسول الله صلى الله عليه وسلم مثلا جميلا عظيما في المعاشرة بالمعروف وفي الإحسان إلى أزواجه وقد تزوج رسول الله صلى الله عليه وسلم امرأة معقده وعاش وبقي معها سنين عديدة مع كان رسول الله صلى الله عليه وسلم ويحسن إليها ويعيدها لتكون أم المسلمين ألا وهي قبيلة بنت كويس كان رسول الله صلى الله عليه وسلم مع أمي وأبو وأبو طالب جاء رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا ابن أخي قد رأيت ما نعم فيه من شدة الزمان وعلى الزمان قد اشتد علينا ليس لنا مال ولا أنك تختلف من هذه المرأة خفيفة إلا أموال كثيرة تستأجر الرجال من مكة بالتجارة إلى الشام فإذا رجعوا بعد أن رجعوا فإنه فإنها تعطيهم مع تكفيهم مضاربة إن أنت وفقت على رأيي لعلك تستفيد منها وتستأجرك فقال له رسول الله صلى الله عليه وسلم حقا تقينا لعلها تدعي على تدعي عنه في فإنها امرأة قوية كيف تبدو مثل مثلها كيف تبدو مثلها فبهذا وصف القول سبحانه وتعالى نبيه بأن بلغ خبره بأن بلغ خبره صديقته رضي الله تعالى عنها وارضاها حتى أوصى صلى الله عليه وسلم راسها في منطقة الشام من دواب الله ثم فعلا توجه إلى الشام فإذا رسول الله صلى الله عليه وسلم تبدو قبائل من القمر وتقيل الخمس شمس حضروا الشام فذلك فقدر الشجرة فرأوا الرجل من قرة الناس ذاته ونزل وكان يعرف بيته ونادى بيته يا أيها بيته وأنا أردت أن جاء قال هذا محمد وهو أخيه عندنا فاقترب من رسول الله صلى الله عليه وسلم لما رأى منه من علامات النبوة التي كان يقرأها بحرام فقال أيها الرجل إني قد عرفت فيك علامات الله ولكن أوضح لي أن تكتب فأوضح الرسول أن تكتب فإذا هو بهذا النبوة يتدخل في كتب رسول الله صلى الله عليه وسلم تحت فعقب المقتل والمقتل فلديه والمقتل كليه فيقول اني لاشهد انك الرسول الذي بشرت قومي بالتوراه وانك الرسول الامي العربي المكي القرشي الى اخر كلامه فبهذا رجعوا ورجعوا الى مكه المكرمه هذا أول ما تسمعون حتى يذكر الله في كلماته فاستغفروه انه هو الحمد لله وكفى وصلى الله وسلم على عباده الذين اصطفى امه الايمان اوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله واتقوا نفس ما قدرت بقدر واتقوا الله ان الله خبير بما تعملون امه واعلم ان رسول الله صلى الله عليه وسلم هو قدوتنا وخير قدوه وما احسن معاملته مع ازواجه صلوات ربي وسلامه عليه فان رسول الله صلى الله عليه وسلم نظر الى بين فرجه لأن قضية لا يمكنها أبدا ما وصلنا في بيته أو بيته فبهذا رجع الرحمن في الانتقال إلى بيت زوجته قصيدة زهير رضي الله تعالى عنها وأرضاها وكان مع زوجها حتى بدأ نزول ورقة فلما جاء الرحمن إليها يوم الرجعة قال الجبليون جبليون ثم له ثم رفع وضع الخلاف عن الرسول صلى الله عليه وسلم يقول لزوجته أية القرية إني خرجت على نفسي إني خير نفسي مما أنت وقال لها مقولتها بطولتها الخارجة العظيمة كلا أمشي فوالله لا يخزيك الله أبدا إنك لتجد الرحم وتخرج الضيف وتدخل الحبيب وتحمل الكلب وتكتب المعلوم والمعين ألا نرى الحق فاقبل الذي جاء من الله خيرا وحقا وإنك لرسول الله حقا إلى آخر هذا الكلام وبهذا أرضى الله سبحانه وتعالى بذلك رسوله فيأمر بأن يقرأ السلام منه على خليفة رضي الله تعالى عنها قال ويبشرها في الجنة ليس فيها نصر ولا فخر إلى آخر هذا الكلام وبهذا قال الله تعالى جزاهم الإنسان إلا الإنسان وإن رسول الله صلى الله عليه وسلم قد ضرب لنا نظرا عظيما في معاملته مع امرأته أيام كانت واحدة مع رسول الله صلى الله عليه وسلم يا أيها الرحمن لم تجد عائشة صلى الله عليه وسلم مع أزواجه بعد أن تعدل رسول الله صلى الله عليه وسلم قبل دخول المكة أو قبل دخول المدينة أو بعد دخول المدينة فإن رسول الله صلى الله عليه وسلم قد جعله الله سبحانه وتعالى قدوة عظيمة في جميع الأمم الأمة ونسأل الله الذي لا إله إلا هو أن يعيننا جميعا على اتباع هذا النبي اتباعا ينظرنا يوم لا ينظر ولا بنون إلا من أتى الله بقلب سليم اللهم ربنا أنت بكم المسلمين اللهم أنت بكم المسلمين اللهم أنت بكم المسلمين ودمر عذاب الدين لا يرد من صور كفر أن يصدون أن دليل ويقتلون أولياء اللهم ربنا عبد أهلنا وجعل عددا واحكمهم بلدا ولا تشركهم أحدا اللهم ربنا واحكم حقوق المسلمين واسمع شتات المسلمين اللهم ربنا اللهم ربنا ربنا عليك ربا جميلا اللهم ربنا اهدنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا ولنا أن ربنا سبحانه وتعالى في الأرض بدأ في نفسي وقد ما تمكن وقد به قال الله سبحانه وتعالى إن الله لا يعلم يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسلوب القائل محمد صلى الله عليه وسلم من صلى على ثلاثة صلى الله عليه وسلم اللهم ربنا صل وسلم وبارك على عدد الذين حضروا الأنبياء خلق الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا